Exercise 3, columns 1 and 2. La. Kí Tà. Kilota. ló tà? Jẹ. Kí jẹ? Kilofa, Ne, lo fẹ́ ní ní rà rà. Columns 1 and 3. La. Morashu. tà mo taṣu jẹ mo jẹṣu gbà mo gbaṣu fẹ́ mo fẹ́ ṣu ní. mo níṣu la mora raṣu. Columns 1, 2, and 3. La. Kí ló rà? Mo Tà. Kí tà? jẹ kí lo jẹ mo jẹṣu gbà kí lo gbà mo gbaṣu.